ní orúkọ jésù. in the name of jesus. olúwa a fẹ́ gba àwọn èèyàn níyànjú ọ̀rọ̀ rẹ. lord we want to teach up these people your word. a sì ń bẹ̀bẹ̀ kí o fún wọn ní òye kí o lè and we pray that to give them understanding. ní orúkọ jésù lọ́wọ́. in the name of jesus hallelujah. praise the lord. arákùnrin àtàrà tó ń gbọ́ wa. friends we shall continue with the message that we started last week. we are talking about the return of Jesus. we said when Jesus shall return. Hallelujah. Praise the Lord. Àní àwa kan yóò lọ pàdé Jésù láwọ̀ sánmọ̀. We said some Christians shall go up be caught up in the heavens to meet Jesus in the air. Ilé ìlú sọ fún wa. For this is what the Bible tells us. Pé àwa tí a wà láàyè tí a sì kú. That those who are alive and remain. Àjọmọ̀ lẹ́yìn Kristi ni o. And who are Christ disciples of Jesus. Pé àwa kì yóò ṣíwájú àwọn tí wọ́n ti kú nínú Kristi o. That we shall not prevent them who have died in Christ. Pé kò kú nínú Kristi ni yóò kọ́kọ́ jí dìde. Because it is the dead in Christ that shall rise first. Lẹ́yìn lẹ́yìn ni àwa tí a wà láàyè then shall those of us who are alive and remain be, be transformed. And be caught up to meet the Lord in the air. I will give you examples of the prophets of old who was caught up without dying. Because we told you about Enoch who walked with God. And that because he walked with God, he was not, because God transformed translated him from this world without dying. A sọ nípa wòlíì And we talked about the prophet Elijah. Ọlọ́run fi kẹ̀kẹ́ iná lọ gbé kúrò lórí Whom God was trans whom God translated with a chariot of fire from this earth. Ṣùgbọ́n àwa ṣàpè àwa ṣàlàyé rẹ̀ pé. And we explained to you. pé kí ẹnikẹ́ni tó lè lọ pàdé Jésù láwọn sọ́mọ̀ bẹ́ẹ̀ sẹ́. that before anybody can be called up to meet Jesus in the air. o ní láti jẹ́ pé ìgbàgbọ́ rẹ ti dé ojú àmì tí Jésù ń wá. your faith must be up to a level that Jesus is looking for. hallelujah praise the Lord. ni ìgbàgbọ́ rẹ ti lè dé ojú àmì náà. how can your faith rise to this level. nípa bíbá Ọlọ́run rìn ni. by walking with God. láti máa ṣe ohun tí àwọn wòlíì wọ̀nyẹn ń ṣe náà ni. and by doing those, the things that the prophets of old did a sì fẹ́ kó mọ̀ pé ayé la wà yìí o. and I want you to know that this is the end of the world. ìgbà tiwa yìí ni Jésù padà bọ̀ sẹ́. Jesus is coming back in this generation. ó ti fi hàn wá àmì sì tún fi hàn nínú Bíbélì. the signs that the Bible talks about has made this known unto us. láti mọ̀ pé ìgbà náà ti dé tí wọ́n dé. and by this we know that the end of time is here. And tí ò bá tí ìjẹ́ ti Kristi tètè wá wá gba Jésù nísìnyí o. and whosoever is not of Christ you must accept Jesus now. ìwọ tó bá jẹ́ ti Kristi tètè wá máa múra sílẹ̀ báyìí o. and if you have accepted Jesus you must begin begin to prepare yourself now. and last time we asked you who are these people that will be caught up to meet Jesus in the air. and we said it is those that are sealed by the Lord Jesus Christ. hallelujah praise the Lord. I want you to know. nígbà that after you have accepted Jesus as your Lord and Saviour. and you have been born again. that's the beginning parí ìgbàgbọ́ rárá o. you have not co concluded your faith at that time. lẹ́yìn ni o láti wá máa béèrè fún ẹ̀mí mímọ́. after this you must begin to ask for the holy spirit. Jésù ni ó ń batisí ni pẹ̀lú ẹ̀mí mímọ́. for Jesus is the baptizer with the holy spirit. Jésù bá batisí rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́ yẹn. and after Jesus has baptized you with the holy spirit. even as the Bible has said. ẹ̀mí yóò wá fi ẹ́ pamọ́ fún Jésù náà. then the holy spirit will seal you for the coming of the Lord. ṣùgbọ́n ẹ̀mí mímọ́ yóò wá máa ṣiṣẹ́ nínú àgọ́ ara rẹ àti nínú rẹ. and that Holy Spirit will begin to work in your heart and in your body. But you must allow the Holy Spirit to perform this mysterious work. That is you are a partner with the Holy Spirit you are working and he is working. When you must pray you must pray. At the time that you should fast you must fast. tó At the time that you need to sing to the Lord, you continually you must do that. Nígbà tí iṣẹ́ rere láti hàn láti jẹ́ kó hàn. And when you must do good works of Christ, you will begin to let that show also. Nígbà tó láti sọ nípa Kristi tó láti jẹ́rìí Kristi láti náà ṣe. And when you need to testify about Jesus Christ to others, you must do them also. Gbogbo ìwọ̀nyí ni iṣẹ́ tí èmi mọ́ fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣe. For these are the works that the Holy Spirit wants you to do. Nígbà tó bá ti ń ṣe ìwọ̀nyí, òun lè mímọ́ yóò máa fi lò. Because when you begin to do these things, the Holy Spirit will start using you pétérù kejì ẹsẹ̀. and it is written again in the book of second peter. orí ìkíní. in chapter one. ohun tí pétérù sọ pé òun láti máa ṣe. the things that Peter listed for us that you must do. àwọn tó ń ṣe nǹkan wọ̀nyí àwọn ni wọn kì yóò lé èso for he said the people that do these things are going to be fruitful in their life of Christianity. begin to read from verse five. pétérù kejì kìíní ẹsẹ̀ ìkarùn-ún. in second Peter chapter one verse five. ó ní àti nítorí èyí náà pàápàá. he said and beside this. ó ní pẹ̀lú àìsinmi ni kẹ́bí máa fi ìwà rere kún ìgbàgbọ́. giving all diligence add to your faith virtue. àti ìmọ̀ kún ìwà rere. and to virtue knowledge. àti àìrékọjá kún ìmọ̀. and to knowledge temperance. àti sùúrù kún àìrékọjá. and to temperance patience. àti ìwà bí Ọlọ́run kún ìgbàgbọ́ kún sùúrù. and to patience add godliness. àti ìfẹ́ ọmọnìkejì kún ìwà àbí ọlọ́run. and to godliness brotherly kindness. àti ìfẹ́nikún ìfẹ́ ọmọnìkejì. and to brotherly kindness charity. onítorí bí ẹ̀yin bá bá ní nǹkan wọ̀nyí. and if for if these things be in you. tí wọ́n bá sì pọ̀. and abound. wọn kì yóò jẹ́ kí ẹ ṣe ọ̀lẹ tàbí aláìléèso. they make you that ye shall neither be barren nor unfruitful. nínú ìmọ̀ olúwa wa in the knowledge of our Lord Jesus Christ. ní ẹsẹ̀ ìkẹwàá rẹ̀. in verse ten. nítorí náà. it says wherefore. ará. the rather brethren. ẹ túbọ̀ máa ṣe àìsinmi láti sọ ìpè àti yíyan yín di dájúdájú. give diligence to make your your calling and election sure. and in verse nine. it says but he that lacketh these things. is blind. and cannot see afar off. And has forgotten that he was purged from his old sins. hallelujah. praise the lord. that's what verse nine says. that is that the audience. Christians to whom Paul is writing here are those who have been cleansed from their sins. Àwa tí a ti di àtúnbí ló ń kọ lẹ́tà sí yìí o. This is writing to those who have been born again. Ìyẹn ni pé ìwọ tí òun gbọ́n tó bá ti di àtúnbí ni jẹ́ Pétérù sọ pé máa ṣe nǹkan wọ̀nyí ni o. And so Paul says if you have been Peter says if you have been born again these are the things you are supposed to be doing. Ó wá sọ pé àwọn tí wọ́n bá ń ṣe kùnrin wọn kì yóò lè kọsẹ̀ rárá. And he says those who are doing these things shall not never fail. Àwọn tí wọ́n tọ́lọ́run bá rí pé ẹ ò lè kọsẹ̀ láéláé ló o. When God sees that you shall never fail, àwọn ni Ọlọ́run ṣílẹ̀kùn àṣírí yìí fún. You are the one to whom God shall open up a door. Ilẹ̀kùn yìí Ọlọ́run sọ pé òun yóò ṣí fún àwọn tí wọ́n bá ti tí ti tí dúró ṣinṣin tí wọ́n ò ní lè ṣubú láéláé. The Bible says these people who are strong and shall never fail, God will open up an entrance unto them. Ilẹ̀kùn yìí ni ó mú ẹ wọ ìjọba Ọlọ́run. It is that entrance that brings you into the kingdom of God. Hallelujah. Praise the Lord. Ta ló tún sọ nípa ilẹ̀kùn yìí? Who it is also that talk about this entrance? Mo fẹ́ kó mọ̀ pé wòlíì Dáfídì ọba Dáfídì tún sọ nípa ilẹ̀kùn yìí. I like to tell to show you that David himself, the king and the prophet talked about this entrance. Nínú ìwé dáfídì. in the book of psalms. orí Adofa, chapter one hundred and eighteen. To strengthen the song with all the powers that they know of. And they, uh, whatever they know, everything they've learned over the years, they will teach to their children and strengthen him. Why? because they want their son to become a mighty general after they have left this world. and when all these secrets have been revealed unto that child. What do they do? They take the child onto the war front. Why do you need to strengthen and and and, and give armor unto anybody if there is no war to be fought? why do you need to to to arm somebody and just pick, make him sit down in the house like a fool. but after they have been armed they take them to the war front. and when at the war front. then the general will be delighted to see his son performing wonders. and as he begins to see his son performing wonders. ìyá máa then shall begin to boast that truly this is my son. In like manner, that's what Jesus wants to do, to say you are truly my son. For it is written that at the end of the world, those who are Christians. God, Jesus wants to see your faith má jẹ́ kí ojú ti olúwa wá nítorí tirẹ̀. do not let God be ashamed because of you. torí sọ ní sí ìjọ à ń pè ní ìjọ laodicea ni. for in the Bible it talks about the church at Laodicea. àwọn yìí ṣàpẹẹrẹ ìgbẹ́ ayé yìí and these are the people who are typifying Christians at the end of the world ó sọ pé àmọ́ ní mo rí iṣẹ́ rẹ pé ìwọ jẹ́ kò gbóná kò tutù. It says, I see your work that you are neither cold nor hot. Ní ìwé ìfihàn orí ìkẹta. In Revelations chapter three. Láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. From verse fifteen. Ọlọ́run sọ nípa ìjọ Laodicean yìí sẹ́. Here is the prophecy about the Laodicean church. Ó ní èmi mọ̀ pé ìwọ ń sọ pé ìwọ jẹ́ onígbàgbọ́. I know that you are saying that you are Christians ó ní ṣùgbọ́n o sugbon kò gbóná kò tútù. he said but you are neither cold nor hot. láti ẹsẹ̀ jẹ́ nǹkan fún ẹ. I will read from verse sixteen. mi mọ iṣẹ́ rẹ. he said I know your works. pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tútù. that thou art neither cold nor hot. èmi ìbá fẹ́ kí ìwọ kúkú tútù tàbí kí ìwọ kúkú gbóná. I would thou wert cold or hot nítorí jẹ́ nítorí tí ìwọ jẹ́ ìlọ́wọ́wọ́. so then because thou art lukewarm. tí o kò sì gbóná bẹ́ẹ̀ ni o kò tútù. and neither cold nor hot. èmi yóò pọ̀ jáde kúrò lẹ́nu mi. I will spew thee out of my mouth. hallelujah. praise the Lord. kí ni Ọlọ́run wá sọ fún ẹ ní ìgbìyànjú rẹ o. what is this uh, what is it that the Lord has said at the end of this. ní ẹsẹ̀ ìkejìdínlógún. in verse eighteen. ó ní èmi fún ọ ní ìmọ̀ràn pé. he said I counsel thee. yóò ra wúrà lọ́wọ́ mi. to buy of me gold. tí a ti jà nínú. Tried in the fire. That thou mayest be rich. And white raiment. That thou mayest be clothed. And that the shame of thy nakedness do not appear. Hallelujah. Praise the Lord. Ìhòhò kí ló sọ yìí o. What is he talking about? Ẹni tí ó bá sọ pé òun lágbára tí ò ní agbára ìhòhò ló ń tọ̀ wá. He says if you proclaim that you have power and you do not have any power, you are naked. ìgbà tó o bá sọ pé ọmọlẹ́yìn Kristi ni ẹ ṣe. if you say that you are a disciple of Jesus. síbẹ̀ tó yẹ pé olóògùn fóògùn rẹ̀ dánú ṣe lè rúmbà ẹ́ jìnnìjìnnì. and yet all of these people with evil power make you tremble. ó wà nínú ìhòhò nìyẹn ó lágbára Jésù. then indeed you are naked because you do not have the power of Jesus. mo wà nínú ọkọ̀ lọ́jọ́ kan nínú nílùú Èkó. I remember in Lagos one day I was in a baba vehicle. Baolo olóògùn kan bẹ̀rẹ̀ sí ní and in came a, powerful evil powerful man. Oh, lo, ń ṣe oògùn and he says he has a lot of evil medicine. ló ní sọ pé àwọn àjẹ́ kan lòun lòun fẹ́ fògùn rẹ̀ fún àwọn èèyàn. and he was talking about the, how he can conjure up witches for some people. ṣùgbọ́n mi ò tiẹ̀ fẹ́ wàásù lọ́jọ́ náà o. on that particular day I didn't want to preach. ṣùgbọ́n nígbà tí mo rí tí èṣù bẹ̀rẹ̀ sí ní dọ́nu ní ẹ̀gbẹ́ mi mo ní ó o. when I saw that the devil began to boast where I was. mo ní ó o èṣù ò lè má kàrà jẹlẹ́gbẹ̀ẹ́ tèmi o. Satan cannot begin to take captives where I am. èmi náà bá dìde n bá wàásù. And then I stood up and began to preach. And I said all power is in the hand of Jesus. And all of you who wants to begin to buy this medicine. Because you want some witches to begin to give you favour. What if the witches give you give you favour but God is not happy with you? What is the favour? What is it that that's gonna do for you? the favour of the world. mo ní ṣùgbọ́n tó bá ní Jésù mi yìí sẹ́ẹ̀. Yeah, but if you have this mind, Jesus. ẹni gbogbo agbára ayé ọ̀tọ̀run wà lọ́wọ́ rẹ̀ nìyẹn. to whom all power in heaven and on earth belong. tí inú Ọlọ́run bá dùn sí ẹ. if God is happy with you. tí Ọlọ́run dì ẹ́ mú báyìí. and God strengthens and holds you. òun ni àdìmúlà kò sí ẹni tó lè gbà ẹ́ lọ́wọ́ rẹ̀. that is the true one to whom you can depend. gbogbo ológun ayé ìtàn bá jà ìtàn bá fẹ́ bá ẹja wọ́n ń ṣe ọ̀rọ̀ all of the those that have evil powers in this world cannot move you mo sọ léyìí tán. and after saying this. gbogbo àwọn tọwọ́ bà kò yẹn jìnnà wọ́n sọ pé àwọn rà mọ́. all those who wanted to buy the medicine said no they don't want buy. ojú ti èṣù lọ́jọ́ náà. and the devil was ashamed. bàbá yìí rò pé òun lè fogun rẹ̀ dán ó lè fogun rẹ̀ bá mi. and the medicine man thought he could scare people into buy this evil power. ó ti rẹ̀ lè ràn wá sẹ́ẹ̀. but his power has no effect on us. àtijọ́ wà lọ́wọ́ Jésù. for all power in heaven and on earth is with Jesus. as I was telling you in the beginning. these who are sealed by God. and those who have entered into the kingdom of God. It is like until they have entered into a school where God wants to begin to teach them things. And the Lord will begin to prepare you. And those whom God is preparing like that àwọn ni Ọlọ́run sọ pé wọ́n ní ìpinnu àwọn tó ń lọ pàdé Jésù láwọ̀ sánmọ̀. are those who Jesus said shall be caught up together with him in the air. eléyìí ni ìmúrasílẹ̀ ìgbẹ̀yìn nìyẹn. this is the last preparation. eléyìí ni à ń sọ pé ó ti bẹ̀rẹ̀ láti ìgbà yìí ló ti bẹ̀rẹ̀ ó ti pẹ́ tó ti bẹ̀rẹ̀ báyìí o. which we have said has started in a long time ago. tó o bá fẹ́ pẹ̀lú tètè wá wọlé o. but if you want to be a partaker of this come and enter now. tètè wá bá Jésù máa rìn báyìí. and begin to walk with Jesus. and begin to walk with God door. ilẹ̀kùn náà ò tí ì tì o. but the door has not closed yet. a sọ pé máa bọ̀. we are calling you to Jesus come on. Jésù sọ pé ẹ wá sí ọ̀dọ̀ mi. and Jesus says come unto me. ẹ̀yin tí ẹ̀ ń ṣiṣẹ́. all ye that labour. and are heavy laden. yóò fún yín and I will give you rest. inú ìjọba ti Jésù yìí sẹ́. in this kingdom of Jesus. ìsinmi ni. there is rest. nígbà tó bá wá wọ inú inú ilé ìwé Ọlọ́run tá a wí. and after you have begin enter into this house and school of the Lord. nígbà tí Ọlọ́run bá bẹ̀ tí bá ti olorun ba ba ti ni yìí and God has sealed you mo fẹ́ kó mọ̀ pé ìsinmi ńlá kan wà fún mi. then shall you receive a mighty rest. ìwọ yóò wá dà bí ọmọ ogun fọlọ́run. and you will become like a soldier for Jesus. nígbà tí ogun bá kàn àwọn tí ọlọ́run ń pè pé já já lọ jagun nìyẹn. and when there is war to be fought you are the people that God shall call. èṣù gan pàápàá yóò wá máa bẹ̀rù rẹ ni. and the devil himself shall be afraid of you. hallelujah praise the Lord. hallelujah praise the Lord. wọ́n fẹ́ kó mọ̀ pé. I want you to know. àwọn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wọnú ilé ìwọ tí mo wí yìí sẹ́. that those who are entering into this school. of the Lord, those who God is preparing, ó yóò dàbí báwọn ọmọ ogun. àwọn ológun ṣe máa ń múra sílẹ̀ fún ogun ni o. they will prepare themselves just like soldiers are prepared for war. tó o bá ti rí àwọn ọmọ ológun ń múra sílẹ̀. if you have seen soldiers prepare before. gbogbo irú ẹ̀kọ́ máa kọ́ wọn sẹ́. all of the training that they, they learn. ó máa ń dàbí pé ó nira ni o. it looks very hard. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. bó ṣe lè dàbí ó nira yẹn. that as hard as it looks. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ni wọ́n ló wà fún wọn. they derive a lot of benefits from that particular training. àwa tá a bá ti bẹ̀rẹ̀ sí ní bá ọlọ́run rìn bẹ́ẹ̀. in like manner are those that shall walk with Jesus. èṣù lè máa dẹ́rù bà ó lè máa ṣe báwo lè máa ṣe tọ̀hún o. Satan might tempt and try you and us. èṣù lè máa gbógun. he might begin to fight against us. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know this. ilé ló máa mú kọ́lọ́run túbọ̀ máa fún wa lágbára sí i. that this is why God will give us more power. pé nígbà tí èṣù bá tún máa gbára kan wá láti fi láti fi lù wá bolẹ̀. But when the devil comes up with a new power to fight against us, Ọlọ́run àti agbára a máa tún fi lù bolẹ̀. The Lord himself shall give us more power by which we can destroy the devil. Títí ó máa fi dé ojú àmì kan pé. Until we arrive at a level. Kò sí ohun tí ó lè mọ́ láti. Wherein nothing can destroy us anymore upon this earth. Ohun tí ó máa mú kí láì rí ikú ara nìyẹn. And that's why we shall leave this world without dying. ohun tí Jésù sọ ní yìí nìyẹn sẹ́. For this is that which Jesus has said about the end of time. Ìyẹn fi sọ nínú ìwé Bíbélì yẹn pé. And that's why it is written in the Bible. Pé àwọn yóò lọ pàdé Jésù láwọn sọmọ ara. that we shall meet the Lord in the air without dying in the flesh. àwa tí a yóò lè ṣubú láéláé mọ́ ni. for these are all those of us that shall not fall forevermore. hallelujah praise the Lord. lọ́rọ̀ ìwé ìfihàn orí kejìlá. in Revelation chapter twelve. ní ẹsẹ̀ ìkọkànlá rẹ̀. from in verse eleven. ó sọ pé àwọn wọ̀nyí wọ́n sì ṣẹ́gun náà sẹ́. it says they overcame him. nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. by the blood of the lamb. àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. and by the word of their testimony testimony. And they loved not their lives unto death. Why? Nítorí pé wọ́n mọ àṣírí ikú ni. Because they knew the secret of death. Wọ́n mọ̀ pé ẹni tó ní kọ́kọ́rọ́ ikú àti ipò òkú ni Jésù. They know that he that has the keys of death and hell is Jesus. Ẹ̀rù ò sì bà wọ́n mọ́. And by this they were not afraid anymore. Nítorí pé because. wọ́n that all power in heaven and on earth belongs to Jesus. wọ́n that Satan cannot kill any man on this earth. because the keys of death and hell are in the hands of Jesus. it is those that who do not know this that are afraid of the devil. and those who are afraid of the devil are those whom the devil can destroy. but after you have known Jesus gbé Jésù wọ̀. and you have begin to put on Jesus. Jésù bá ń rẹ sẹ́. and Jesus begins to live in you. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. tó ní kọ́kọ́rọ́ ikú àti ipò rẹ yẹn. that he that has the keys of death and hell is the one that's living in you. tó ti pa ikú rẹ gẹ́gẹ́ bí sọ nìyẹn. he that has destroyed death as the Bible says. Ebéèrú orí In the book of Hebrews chapter two. Ní ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún rẹ̀ sẹ́. Verse fourteen and fifteen. Bíbélì sọ fún wa pé. The Bible tells us this. Jésù Kristi ti pa ẹni tó ní agbára ikú run. That Jesus Christ has abolished death. Ó ti pa ẹni tó ní agbára ikú run. He has abolished he that has the power of death. Ìyẹn ni pé Jésù ti pa èṣù run. That is the devil who has taken all the power from the devil. Jesus Christ ti gba gbogbo agbára kúrò lọ́wọ́ èṣù He has taken all this power from the devil. Hallelujah. Praise the Lord. tí ẹ wá ṣẹ́gun èṣù náà nìyẹn. And that's why we are overcomers of of the devil. Tó yẹ pé èṣù ò lágbára lórí wa mọ́. That the devil has no power over us anymore. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. For Jesus has taken power from he that has the power of death. Hallelujah. Amen. What is it that you shall begin to do now? To get ready for Jesus Christ. So that you will be one of those that shall be a partaker of all these things that are to come. So that you can be a partaker of them them that shall be caught up with Jesus in the air kọrin sí Jésù lára lẹ́yìn àárọ̀. you must begin to praise the Lord every morning every evening. àwọn tó bá yin Ọlọ́run lógo àwọn tó ń kọrin sí Ọlọ́run lógo ni. because those who praise the Lord are the ones that are that are singing unto him. hallelujah praise the Lord. máa gbàdúrà kó sì máa you must be praying and fasting. hallelujah praise the Lord. ó jẹ́ kí òdodo rẹ kó ju òdodo àwọn ni. it says your righteousness must be more than the righteousness of the Pharisees. hallelujah praise the Lord. ohun tí Pétérù sọ pé kò túbọ̀ ní o. and then understand that which Peter passage you must have in Second Peter. Orí kìíní àti láti dé kẹjọ yẹn. From in chapter one from verses five to verse eight. Ó nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní ní ohunkóhun àwọn nǹkan mẹ́wàá sẹ́. says when you have those ten things. Tó fi wọ́n kún ìgbàgbọ́ rẹ. And you are adding them unto your faith. O ní ìgbà yẹn wọ kì yóò ṣaláì lé èso. Say you will not be unfruitful. O ní ìwọ kì yóò ṣubú. And then you will not fall forevermore. and when sees that you have been worthy of those who are who Ọlọ́run shall not fall. Ọlọ́run then unto you shall he open an entrance. a ó wá fi èdìdí díẹ̀ sínú ìjọba Ọlọ́run. and shall seal you into the kingdom of God. and when you have entered into that kingdom of God. you are for Jesus, forevermore and Jesus has become yours also. and then you have become a partaker of the kingdom kingdom that is to come. it is by your faith. you must be walking with God by this faith. hallelujah. praise the Lord. let me read unto you from Hebrews chapter twelve. from verse six níbi ebèrè orí kejìlá in this book of Hebrews chapter twelve. sọ fún pé ní ohun tó bá dàbí ìpọ́njú àbí bí ìgbani ní ìdánwò. anything that looks like a trial or chastisement. ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ sí ní fi mú ẹ múra sílẹ̀ ni o. it is an instrument that God is using to prepare you. nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní mú ẹ múra sílẹ̀ fún ẹ báyìí. and when you God is making you preparing you like this. ìgbà yẹn gan-an ni agbára náà tí a ní yóò máa rẹ̀ yóò sí ní dàgbà sí i. then the power shall begin to grow and multiply in you. ọlọ́run fẹ́ dì ẹ́ ní àmùrè agbára. for God wants to make you ready àwọn tí ọlọ́run bá dì ní àmúre agbára yìí sẹ́. and it is these to whom God shall make ready. àwọn tí a ti di fèdìdí yìí sẹ́. these people that God would have prepared and sealed. àní wọ́n ti di ọmọ ogun Kristi. they have become soldiers of Christ. ogun ta ni yóò ṣẹlẹ̀ nínú ìwé ìfihàn orí kejìlá yẹn. in Revelation in Revelation chapter twelve the a war a joy was described. àní ogun ń bẹ ní ọ̀run. and it says there was war in heaven. pé Michael àti àwọn áńgẹ́lì rẹ̀ bá dragon náà jagun. and Michael and his angels fought against the dragon. kí ni àṣírí kí ni ìtumọ̀ eléyìí. What does this really mean? Mo fẹ́ kó mọ̀ pé èṣù ni à ń pè Dádúróyìn náà. I want you to know that that dragon is the devil. Òun ló ń ṣàkóso orílẹ̀ ayé àwọn ìjọba ayé yìí nísìnyí. It is him that governs the kingdoms of the world at this time nínú ẹ̀mí ni èṣù ti ń ṣàkóso wọn. and the devil rules them in the spiritual world. fẹ́ gba ayé yìí padà kúrò lọ́wọ́ èṣù àti kúrò lọ́wọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ayé yìí. but God wants to redeem this world from the hand of Satan and all the evil men of this world. ni a ti sọ tẹ́lẹ̀ nínú ìwé Dáníẹ́lì. and that's why this is prophesied in the book of Daniel. pé ní ìgbà ẹ̀yìn ayé yìí ní ìgbà ayé àwọn ọba wọ̀nyí sẹ́. that at the time of this end of time. ọlọ́run ọ̀run yóò wá gbé ìjọba kan dìde. the God of heaven shall raise up a kingdom. eléyìí ni ìjọba Kristi ta ló ń bọ̀ yìí. and this is the kingdom of Jesus that is said to be coming. ọlọ́run yóò wá ìjọba tí ọlọ́run gbé ìdè ni yóò wá kọlu ìjọba ayé wọ̀nyí. and this kingdom that is prophesied to come that is of God shall destroy the kingdom of this world. ohun tí ọlọ́run ṣe rèé yìí o. and this is that's what God is doing now. tí Jésù fi ń pe gbogbo èèyàn pé ẹ wá di ọmọlẹ́yìn òun. that God is calling everybody to become his disciple. inú àwa tí a sì ti wá sí ọ̀dọ̀ ọmọlẹ́yìn Kristi báyìí. and those of us who have become the disciples of Jesus. nínú ọlọ́run wá ń yàn láti di ọmọ ogun. God is choosing among us to become soldiers. àwa tí a bá di ọmọ ogun ọlọ́run ba di sí ní be and God is preparing and arming us. ohun tí ọlọ́run fi ń wa tí mo sọ pé ilẹ̀kùn tó ń ṣí sílẹ̀ fún wa yẹn. and this is the reason for the sealing as you enter into that entrance. tí a bá sẹ́. and after you have been sealed. ọlọ́run yóò wá fún ẹ ní agbára tí yóò ju ti èṣù lọ. the power shall be given unto us which is greater than the power of the devil. àwa la máa jẹ́ ọmọ ogun Michael tí rí nínú ìwé yẹn o. and we shall be the soldiers of Michael that is prophesied in the book of Revelation. tá a máa lọ sínú àwọn ọ̀run láti lọ bá èṣù jagun láti and we shall go into the heavens and against the dragon. ohun tí a máa lọ fi lọ pàdé Jésù láwọ̀ sọ́mọ̀ nìyẹn. that's why we shall go meet Jesus in the air. láti lọ bá èṣù jagun láti inú ẹ̀mí. it is to fight the dragon in the spiritual. a ó wá lé èṣù àti àwọn áńgẹ́lì èṣù kúrò nínú ẹ̀mí. and we shall evacuate Satan and all his evil angels from the spiritual from the heavens. láti lé wọn sí orí ilẹ̀ ayé yìí. and they shall be sent to this earth. ṣé pé wọn ò ní lè ní agbára lórí àwọn orílẹ̀-èdè mọ́. then they shall not have power over the kingdoms of the world anymore. àwọn Kristi ni yóò wá máa ṣàkóso ọ̀run. And those of us who are Christians and soldiers of Christ will be ruling heaven. Nínú àwa tí a ti lọ pàdé Jésù yóò yàn láti máa ṣàkóso orílẹ̀ ayé yìí. It is among those that are caught up to meet Jesus in the air that God shall choose those that will rule this world. Ohun tí ìwé kejìlá sọ nìyẹn. That's what Revelation chapter twelve verse five says. Yóò fi sọ pé ó sì bí ọmọkùnrin kan tí yóò lé ní ọ̀pá irin yóò fi ọ̀pá irin ṣàkóso gbogbo àwọn orílẹ̀-èdè. wherein he says the woman gave birth to a son that shall rule the world with a rod of iron the woman that gave birth unto that son is the church. meaning that it's among the church that God shall select the son that shall cut the cut off to the Lord and that's why we say if you want to be a part of these people begin to walk with Jesus now. if you want to be caught up with Jesus to meet with him in the air, begin to fast and pray and seek the Lord. Kò sí wá bẹ̀rẹ̀ ní bá Ọlọ́run rìn. And begin to walk with Jesus. Gẹ́gẹ́ bí ìwòlé Enoch ṣe bá Ọlọ́run rìn tí ò rí ikú ara. Even as the prophet Enoch walked with God and was not. Gẹ́gẹ́ bí ìwòlé Elijah ṣe bá Ọlọ́run rìn tí ò rí ikú ara. As the prophet Elijah walked with God and he was not. Bẹ́ẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ yóò bá Ọlọ́run rìn ní ìgbẹ̀yà ayé láàárín àwọn ọmọlẹ́yìn Kristi àti àtúbí. And so shall thousands walk with Jesus even as they shall We want to pray for you now. Say Jesus come and give me this power let me be a part of those that will meet Why Jesus in the air. come and open up the entrance of righteousness unto me. èmi yóò lè máa yìn that I might begin to praise you. in the name of Jesus. I pray for these people Lord. give them an understanding. and power to work with you. and draw them unto you o Lord. kò but there is none that can come unto you unless you draw them. as the Bible says pé àwọn olùṣọ́ àwọn láì jẹ́ pé ọlọ́run bá ń ṣọ́ ìlú náà àwọn olùṣọ́ ń ṣọ́ lásán ni. the Lord keepeth the city the watchmen watch everybody. láì jẹ́ pé ọlọ́run bá kọ́ ilé náà àwọn olùkọ́ kọ́ lásán ni. the house the labourers work work in vain. fún àwọn tó ń gbọ́ iṣẹ́ rẹ̀. so we pray for our listeners olúwa mú wọn dúró. that you will make them stand in the name of. write to evangelist Julius Ade Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www dot gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely. God bless you and see you, we see you again next time in Jesus name.